hello my country people. how na dey This is morning gist tv i greet una according to una time my people. my people, o oh. hmm anoda one don land o oh. Another gist don land for our table o oh. na concerning this of oni of ife three sisters hmm my people, le eh, hmm no be i go play one secret audio wey be say just leak out about dem una know say this oni of ife sisters dem na dem be the architect wey be say e dey design di things wey be say dey happen for dat palace una know say di first wife oni of ife first wife dem say dem no do three sisters dem no let dat one drink water keep cup na so dem do dis wuro when ola when dem marry dis eh, zainab wuro as dem marry am dem just dey fee say zainab too dey. dey pump us say she too get pride couple say she no be yoruba girl na so dem gang up eh hey the place dey hot like fire gang up against um, eh, zainab go pay bloggers so i no know whether na dem pay bloggers better bloggers come dey dig out all the old old picture of wetin dis wurola eh, do with one chinese billionaire different different talk wey be say that talk about the urola na so oni of ife so tey dem come put spirit of hatred oni of ife no come like the babe again na so the babe find her level e <clears throat> come reach um, naomi being that naomi na christian na naomi use prayer finish dem naomi use prayer finish dem o oh, dem no just like naomi dem don do do do do how dem go take penetrate naomi dem no see the only way wey be say dem go fit take cause kasala for naomi na to go bring um, ashley as dem don bring ashley now because why dem dey do all this thing be say if only of ife dey with woman wey be say im e like well well dem no dey fit dey get access to am like that. so dem go find every means to make sure say dem remove the person That palace wey one na dey see so once these three sisters dem don dress gege come out eh na im be say something is about to happen something is about to happen when they don dress gege according to people, dem say these three sisters say na dem dey chop oni of ife money say dem no even want sef say make eh, oni of ife get im e own sef make dem own be say according to report dem say dem dey highly materialistic When dem say women they dey highly materialistic say these three sisters anytime they wan go party na so they must they must deck they must deck to match three of them. The same earring down to earring wey dem wear down to shoe everything dem go deck to kill so these three sisters hmm no go there my people more not go there dem can do eh hmm. so na demo another gist don't come out about demo my people i go play dis eh, audio when e be say e just leak at. make una watch o make una see for una sef make una judge wanna leave on a comment for the comment section how una feel about this latest gist even this one wey be say naomi don't leave palace so they happy pass They no send na dem happy pass say yes space don reach dem for dem to occupy so but somebody like ashley now a lot of pipo now dey feel say somebody like ashley dem no go fit push ashley anyhow becos ashley dat one hmm dat one na ifa priest o na she be a priestess na she be she dey kukuma dey carry out ritual with eh, oni so she know every she no culture. dem cannot just they cannot just try am with where ashley dey ashley dey come up for na ashley na im be dia match o so make dem dey happy say naomi don give dem chance meanwhile wen i finish dis video na i go bring una di latest video about olori naomi and di oni of fifa di latest gist about two of dem all di tins wey be say dey sub for for palace i go bring am to una but make una watch dis. This uh, audio when it leak about the Oni of Ife sister before I go later upload video about the latest gist about um, Ooni of Ife and uh, Naomi. ẹ pẹ́ fún wa o a jọ bára wa ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́. ló gbàdúrà tó ń gbà yẹn pẹ̀lú máa ṣe mọ́ nítorí àmín ẹ bàbá ọkọ bàbá ọkọ mi fẹ́ bá. bàbá sọ láì dá nípa ní gbogbo ẹ̀ lọ́ máa wọn bẹ́ẹ̀ lọ́wọ́ jésù. bàbá ọkọ mi fẹ́ bá mi sọ̀rọ̀ ìyálájẹ tiwa nìkan ṣoṣo ẹ pẹ́ fún wa o ayọ̀ yín á kún kíníkan kíníkan ẹ pẹ̀lẹ́ ẹ kú àdúró ti bàbá ẹ kú àdúró ti wa náà kíníkan kíníkan ṣé ni orí mi kàn ń bíbà orí wa ń fọ́ mi orí ń fọ́ mi pé ah, ah, ee eh, ayé mà níkà o. àwọn ìka àwọn ìka jàtijàti ẹni gbogbo ń tọ́fẹ́ ni wọ́n sọ ní dáadáa nípa yín gbogbo àlẹ́ mọ́ yín lára. gbogbo ìtọ́ sọ lódì nípa yín wọ́n á forí wọn pé lórúkọ Jésù. gbogbo ọ̀nà lẹ́kùkù fi jù wọ́n lọ náà. Ah. ọmọ àlèdè ni wọ́n. tẹ́ bá rí mẹ́sẹ̀gì kan sẹ́ni kí ẹ̀rọ á bá yín. Hmm. àwọn alábòsíà ah. mọ̀síkìlò yẹn gangan ló gbóná ló gbómi párí jù nù wọn. Ah àwọn alábòsí àwọn ìka gbogbo nǹkan yín ló máa máa bí wọn. àmín. owó yín á bí wọn ogún yín á bí wọn ikú yín á bí wọn àtàyìn àtàyìn á bí wọn. gbogbo ẹrù tí sọlá kó sí ilé ṣọpọ owó ẹ. àwọn ìka. mo ló fi ra. gbogbo ẹrù tó kó sílẹ̀ ẹ̀rù bá àmọ̀ ń pa ẹ̀ ní gbọ́dọ̀ yín náà ti wá kú. àmì mọ́ mi mọ́. ṣé ṣèyí gangan gangan ló ṣèké mi fún mi. Ah. ṣèyí sì ń kí mi gbà yìí bíi pé ló ṣèké fún ṣèyí ṣèyí ló ṣèké gbogbo ẹ̀ fún mi báyìí wá pé gbogbo ẹrù ń lọ ní ṣọ́ọ̀bù mi gbogbo ẹrù kan fi tó lé tó wà ní mọ̀síkínò fi tó lé mọ̀síkínò gangan ló gbé mo parí jù. Hmm. bí a tó ní pé dj máa ń ṣe bí ọmọ bí àbúrò sí i ọwọ́ kan ni mo bá yẹn sọ̀rọ̀ pé kí ló ń fà yín ní ẹ̀ insult nìyẹn náà wọ́n ṣe máa lọ pàdé yín that's enough sọ́ni mo sọ máa kọ̀rọ̀ sí sòkò lẹ́nu ni mo ní mo fẹ́ ṣe báwọn pípín ṣe bọ́ọ̀rọ̀ ẹni wọn èmi ó kún pèsè ẹ̀bẹ̀ pé mi mọ nǹkan kan ni. ó bẹ́tà bẹ́ẹ̀ yẹn máa o. àti bí mọ̀síkínì ò ṣe gbórí ó ń gbómi parí gidi ní òkìlẹ̀ kékeré o. bíà àǹtí òun ò ní òun sọ fúkàtì gbowó rọ́pìṣì yẹn wíìzì idiot tán pàdé lọ́nà ìyẹn mọ̀síkìlò burúkú yẹn olórí burúkú ọmọ àlè ọlọ́run tẹ̀ jọ mí lójúná ọmọ ọ̀ràn kìràn ẹ̀ kí ò níran olè. ó gbogbo bàbá náà gbogbo wọn tẹ̀lé wa wọ́n dẹ̀ ń rinná àdéhùn gbogbo wọn náà gba sálárì báwọn ọkọ ò gbà ìyàwó ṣáà ń ìyàwó dẹ̀ ń gbà náà làwọn ọkọ wọn fi ń jẹun ogún adéyẹyẹ òun dè máa bí wọn pẹ̀lú gbogbo ìbàjẹ́ táwọn ọkọ lórí burúkú tán fẹ́ yẹn tán ṣóṣì lọ́n ṣe nípa adéyẹyẹ òun nípa ogún adéyẹyẹ á bí wọn àdàbí tádéyẹyẹ bá lo inú méjì pẹ̀lú àwọn sisters ẹ̀ torí àwọn àìnà rí bí èèyàn dáadáa bàbá òde mọ̀ pé ẹranko bá làwọn táwọn. bàbá sì máa mọ ẹ máa ro ẹ máa ro ẹ máa wọlé sí i bàbá sì máa mọ. àwọn ìka játijàti àwọn pẹ́pẹ́ kí ni effort gbogbo wọn gbà tó gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀. ṣé máa rí nǹkan tó ṣe ẹ̀ ni pé nǹkan tí àbófin lè máa gbọ́rọ̀ ni pé àgbàlagbà ni bàbá àwọn èèyàn wọn lè sọ̀rọ̀ fún bàbá ẹ̀rù wọn máa bà wọ́n. Hmm. irú ẹ̀ tí a sọ mi lánàá sìn ó yẹ kí àbámúrò ọ̀rọ̀ yẹ kó kìbẹ̀ sọ́wọ́ bọ̀ kò sẹ́ni tó fẹ́ sọ fún bàbá ẹ̀rù wọn máa bà wọ́n àti sọ pé ẹ̀yà àdọjà àti bàbá tún jí kìnìkan kìnìkan bàbá ti di alágbára so bàbá ti lẹ́rù lára so eyín bàbá ti lẹ́rù. kábíyèsí mọ̀ sí yẹn. kò kábíyèsí mọ̀ sí. Ah, kábíyèsí mọ̀ sí yẹn bàbá kábíyèsí gan mọ̀. ok. ǹjọ́ tí adọ́jà ọ̀ṣẹ́ kí n kí mọ́mì mi àti dáàdì mi gan mọ́ nìyẹn. Hmm. yes ǹjọ́ tí ọ̀ṣẹ́ kí n kí mọ́mì mi àti dáàdì mi mọ́ gangan nìyẹn. wípé gbogbo nǹkan tí òun ṣe wípé mọ́mì mi àti dáàdì mi pẹ̀lẹ́ tó sọ gbọ̀rọ̀ fún bàbá kábíyèsí. Hmm. gbogbo àṣírí ìyá dọjà. Ah, bàbá mọ̀ bàbá mọ̀ gbogbo àṣírí ìyá dọjà. ó ga o. kò sẹ́bí ògùn wò tí tí ó láti ìyá dọjà gbogbo ilé agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ kò sẹ́ni kan pẹ̀lú àti ìyá dọjà. èmi náà rí ọjọ́ wẹ́dì ọjọ́ wẹ́dì eh, yétu yẹn gbogbo àwọn ọmọ ọmọ ṣe rí rádaràda ìkànnì àmì ìbàdàn gbẹ. mo péré gidi nínú igbó ẹ bó ṣe gbẹ tán ni. kò sí ẹ̀rọ afọ́ ìmọ̀ bẹ́ẹ̀ tó ti ní ah, nǹkan. ìyẹn ṣadé gan ròyìn nǹkan tí gbàǹgbọ́ ti nìkan jí nínú ilé òun onídìrí òun fìgbẹ́ kó wọlé òun onígbà wẹ́ẹ̀dì yẹn ṣọlá gan ilé òun ló lòun fẹ́ wá dé tó lòun sọ pé rárá o ṣèbí lè tóyìn fún mọ́bí tó ti fẹ́ ṣe wẹ́ẹ̀dì kó lọ dé sílé àbúrò ẹ̀ ìyẹn náà àìmọye wíìvọ̀n àìmọye owó tó ti jí nínú ilé òun ṣé mọ̀ pé bọ́ì tó kú yìí sẹ́yìn máa ṣeré nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bọ́ì tó kú yìí. báwo. ọkọ dọjà. rárá. ṣé mọ̀ pé ọmọ méjì ni dọjà ni. bẹ́ẹ̀. ó ti kọ́kọ́ bí kan kò rẹ́ni gbọ́mọ yẹn lọ́wọ́ ẹ̀ ni ọkùnrin tó kọ́kọ́ bí kórede. Hmm. ẹlẹ́ẹ̀kejì tó bí ní kejì tó bí bọ̀bọ̀ yẹn ò gba oyún yẹn lọ́wọ́ ẹ̀ bọ̀bọ̀ yẹn náà ń kọ́ lòun lóyún. Ah. àwọn sadé gan confam pégbà tó máa ní oyún ọmọ yìí ṣadé ló fẹnu ara ẹ̀ tó o gbà àṣírí ẹ̀ fún un pégbà tó máa ní oyún ọmọ yìí wọn lọ ń dó dọjà káàkiri gbogbo paraki dọjà kájọ lọ sí Brazil ní last year pẹ̀lú olórí àtijọ́ olórí torí kí ni kan ti bá mi gbọ́ pé mo wà ní àárín wọn bẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ èmi máa bẹ bọ́ọ̀ yẹn ni màá pa náà rọ yẹn níjọ́ tó ti dé Brazil náà ń kọ́ àná ẹ tó ń dún àbúrò ọkọ ẹ̀ àbúrò ọkọ ẹ̀ tọ́jọ́ lọ Brazil ṣe é ó ń bá sùn. Oh. láti nàìjíríà ló ti ń bá sùn. ìyẹn ah. sì wà lóhùn báyìí. má ìyẹn ìwà lóhùn. Ah. tó pe gbogbo ẹbí lé lórí bọ̀bọ́ yẹn pe gbogbo ẹbí lé lórí gbà tó wà ní oyún ọmọ yẹn náà fún nǹkan ló lóyún o ìyá dọ́jà kí ẹsẹ̀ bọ́ ìta ni wọ́n pe gbogbo wa jókòó ṣadé wà bẹ́ẹ̀ ṣọlá wà bẹ́ẹ̀ bí gbé wà bẹ́ẹ̀ sòkò náà mọ̀ sí bọ́ọ̀ yẹn pe everybody jókòó tó pe family meeting ìyá dọ́jà wà bẹ́ẹ̀ ó lóun ò fẹ́ dọ́jà mu nǹkan ló ń lóyún pé dọ́jà dẹ̀ lè kàn fáàpù nǹkan ló ń lóyún kò sọ àkà àbáṣọmọ àbúrò ọkọ ẹ̀ ọkùnrin kan náà tó máa ń bá sùn mọ́lé nígbà tó wà nàìjíríà tó bọ̀bọ̀ yẹn bá ti lọ bí iṣẹ́ wọ́n ní bọ̀bọ̀ yẹn máa dé ó máa resume sílé ọ̀dọ́dọ́ já ni kọ́pọ̀ ẹ̀ tó dé láti ibi iṣẹ́. àwọn èèyàn tó wá inform bọ̀bọ̀ yẹn bó ṣe wá dijọ́ kan bọ̀bọ̀ yẹn wá dọ́gbọ́n lọ wá gbà yín ibi iṣẹ́ pé lọ dọ́ọ̀jì síbì kan nínú bí ọ̀bọ̀ ṣe fẹ́ náà rẹ̀ ká fún wa ni wọ́n sọ fún yín yìí máa bọ́bọ̀ ṣe lọ dọ́ọ̀jì síbì kan nìyẹn ọ̀bọ̀ yẹn ti wọlé ó ti relax like two hours after bó ti wọlé bí Fẹ́mi ṣe já wọlé lọ bá wọn nìyẹn ó dẹ̀ wà nù oyún ìfẹ́ mi ṣe yarí pé òun kọ́ ló lóyún o ṣé because òun gbọ́ ọmọ bóyá òun lè fún yàn lóyún bó ń ṣe wà yìí òun kọ́ ló ń lóyún. so ṣiṣẹ́ iṣẹ́ náà fi bá òun tẹ̀. mo ní ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀mí ṣiṣẹ́ iṣẹ́ náà fi bá òun. ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ open disgrace jọjọ fi kọ́lé fi bò. ó ga ọ. jọjọ ọmọkọ́mọ ni mi ìfẹ́ sàn mi ìfẹ́ sàn ṣeré ẹ̀ fún yín tẹ́lẹ̀. Ah. adé ló ń rí iná iná ní tí o. kábíyèsí gan mọ̀ kábíyèsí ò fẹ́ kọ́ máa fún yín ni mà ló fi ṣọmọ gidi. kábíyèsí náà láti wà very careful mm-hmm. gbogbo àwọn tó ń tó ń tó so mọ́ wọn irọ́ pọ̀ jù láàrin. ṣe bíbọ̀ yìí bj Liberia ní tẹ́lẹ̀ náà ní corona school corona mọ̀mọ́ mọ̀mọ́ kíní ló wà náà àbábá kọ́mà agbára. agbára ló ń gbé tẹ́lẹ̀. Hmm. school wọn tó wà lágbára rẹ̀. torí bíi pé tó wá fẹ́ ó ti bèlíìfì pé influence kábíyèsí ló yẹ kó ní school yìí ó wàá fi influence kábíyèsí get better opportunity àtìgbà yẹn ló ti ṣiṣẹ́ dìsìn àwọn méjèèjì tó kó wá bá mi pé náà ìyá ìtọ̀tọ̀ ló bí wọn fún. but kí ló wá ṣe tára sọ máa jí. ó sọ ń jí mi. Jesus Christ. kábíyèsí ló san school fees. òun náà ló ń lo mọ́tò bíi pé. èyí tó bá fi kóbìnrin sì dà. Hmm. ó lè dà. àgbànagbà ni gbogbo wọn jẹ́ fún kábíyèsí agbana. bọ́mọ ṣe máa ń pè mí kí mi dáadáa lórí fóònù ṣàyẹ́sí mi ìyẹn máa ń wà fọ́ọ̀nì sí mi gan kì í dá iṣẹ́ ìnìkan lẹ́kọ̀ọ́ máa sọ kí ni fún mi. bẹ́ẹ̀ irọ́ ìnìkan kọ́ lẹ́sọ sátọ̀dẹ̀ yẹn fún mi. èèyàn kan náà tún sọ fún mi pé kí ni ìyá alágbègbà lọ́wọ́ àwọn sísà kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tó bá yẹ kó mo pa irọ́ mọ́ wọn kí ẹlẹ́dàá wọn fìyà jẹ mí bọ̀ tó bá yẹ pé lóòótọ́ ni ọ̀rọ̀ tí yóò ṣẹlẹ̀ sátọ̀dẹ̀ yìí orí orí gbogbo àwọn ọmọ tó lọ́n fún yín á jẹ wọ́n ní àti wọ́n á fi wọnú ìwò yẹn. ṣé máa rí bá ṣe ń sọ̀rọ̀ yìí dáa ẹ má yẹ ká súnmọ́ra wa tá bá ti wà lọ́hùn. Ah, èmi fẹ́ láìka tẹ́ ṣe ní mo láìka tẹ́ ṣe lélẹ̀ ju ìbàjẹ́ yẹn lọ mo láìka tẹ́ ṣe lélẹ̀. Ah. ẹ̀rín tí mo ṣe rọra ta kété fún yín. Hmm mo ta kété fún o wọn ò believe mo rò pé àà and this person náà lè tún pàpà tọrọ ọtí lọ́wọ́ ẹ̀ fáwọn olóyún. ẹ ó lóun dúpẹ́ lọ́wọ́ mi rẹ̀ sí mo fóun. <laughs> èmi tí mo pè wọ́n padà rè èmi ni mo pè wọ́n padà. <laughs> ọwọ́ kan dẹ̀ ní bíjẹ́ ti gbọ́ sí mi lẹ́nu bẹ́ẹ̀ sọ fún bíjẹ́ gba ah, wọ́n ti mi nínú ọ̀gá rọ̀ mi ṣé wọ́n máa kọ̀rọ̀ sí sòkò lẹ́nu ni ṣé wọ́n máa kọ̀rọ̀ sí sòkò lẹ́nu ni kí ni mí ni gbogbo yẹn ṣe bọ́ọ̀ rẹ ni gbogbo wọn. Ọlọ́run. ẹbí ẹyà sí mi kó bóyá mo mọ̀ bóyá ní ti ń ṣẹlẹ̀ mo ní àṣebọ́ọ̀ ah, rẹ ni gbogbo wọn. ẹ ṣe máa bínú pé àlọ́ wẹ́kọ̀mù yàrá jẹ́ mi mi fún sọ̀rọ̀ ìyá lájẹ́ sokolo ojú wọn dẹ̀ jẹ́ mọ́ ibi tó ń sì ó dà pé wọ́n wọ́n ran rí pẹ̀lú soko lọ́wọ́ soko kan ṣọwọ́ sí mi tẹ́ni má bọ̀ wo tẹ̀lé àwọn yòókù ẹ̀ lọ pàdé sóyìn kọ́ládé mo ní ẹ̀ẹ́n mo níbo náà wà ó ní àpò lóde yìí torí ọlọ́run tẹ̀lé wọn ẹjọ́ lọ pàdé kọ́ládé mi láàkì ẹ lọ ṣebí tuntun orí sábẹ́ ìfẹ́ ló ṣe wá ẹ lọ pàdé ẹ lọ yẹ sí àwọn ti gbọ́ sà ṣàdédéléwájú ká tó padà wọlé báyìí bíjì àti mọ̀síkínò ti bínú lọ wọ́n ti bínú bọ́ta òun ṣe kọ́kọ́ sọ̀rọ̀ sókè nígbà tá a dé di mọ́tò pé ah sókò gan-an ní ká wá wẹ́kọ̀m yín máa ó máa dàbí irọ́. morally you are there morally you are there physically ẹ lè máa fara pamọ́ ṣùgbọ́n ọlọ́run rí yín ọlọ́run rí gbogbo akitiyan yín mà ẹ̀yin lè máa ẹ lè máa jọ́ọ̀jì o ṣùgbọ́n ọlọ́run rí akitiyan yín mà. ọlọ́run rí akitiyan yín mà. Hmm. <laughs> ó dẹ̀ yí dẹ̀ yé àwọn tán ní ọgbọ́n lórí nínú ilé Ifẹ̀ pé ìyálàjẹ lọ Ọlọ́run ló lò ó yé àwọn tán lọ́gbọ́n lórí ó dẹ̀ yá délé yìí fúnra ẹ̀ ipa tọ́lọ́run ló yìí fún àwọn èèyàn hmm. kéèyàn náà kóra wọn ti bàbá hmm. kóra wọn fámìlì bàbá. bọ̀dá tó jìnnà mọ irú ìtú ẹ̀ mọ orúkọ tó jù bọ̀dá tó jẹ́ rí ni lẹ́yìn tí bàbá jọba tán o mm. dé séèkì kan kódà tún ní tọrọ two thousand naira láti fi jẹun. mo ti ẹ̀rí wọn nígbà yẹn bó ṣe rí ah, wọn àwa òkè àtọ́ ọ̀nà wọn lè ṣe. second ìbọ̀dá tún jì máa send picture second born wa sí yín mà. Mm. second born wa ọ̀ṣẹ́gbẹ́ ìbọ̀dá tún jì ẹ̀gbọ́n ni ìbọ̀dá tún jì ń pè máa send picture second born wa sí yín kẹ́ wá wọn ìbọ̀dá tún jì tẹ̀ máa forward picture sí yín tí bá ti bá yín sọ̀rọ̀ kan sí mà kẹwàá kọ̀ǹpìà yẹn pẹ̀lú bọ̀dà túnjì kẹwàá kọ̀ǹpìà yẹn lẹ́gbẹ̀ẹ́ bọ̀dà túnjì ẹ mọ́kọ́ tó ti bọ̀dà túnjì rí mi hmm. kábíyèsí òde bàbá bọ̀dà túnjì jà ṣùgbọ́n orí adé bàjá gbàdúrà bàjọba tán orí adé bá bọ̀dà túnjì jà. torí nǹkan ipò yẹn ò yẹ wọn rárá àtọ́ èmi ò rádé lórí wọn o mi ì rórí adé kankan lórí wọn. ẹ rí wọn ṣùkúṣùkú ni gbígbé nọ́mbà one kò sáde lórí wọn. kò tiẹ̀ sí tiẹ̀ sí bàbá yẹn mọ̀ nǹkan tó ń sọ bàbá yẹn mọ̀ àṣírí kan máa wà láàrin bàbá yẹn àti ìyàwó tó bímọ fún un mm-hmm. because tó fi lè rí bẹ́ẹ̀ yàtí ńlá kan wà ń bẹ́ẹ̀ àṣírí yẹn lágbára gan tó fi jẹ́ kí bọ̀dà tún jọba yẹn. ṣé bọ̀dà tún jọ nǹkan náà èpè tó ń bà lẹ́nu obìnrin ló ń jó òun gbogbo àwọn tó bímọ fún bọ̀dà tún jẹ́ èpè ni gbogbo wọn fi ń ránṣẹ́ sí bọ̀dà tún jẹ́ èpè. bọ̀ fọ́sùn àfihàn ẹ̀ ṣì wà ń bẹ̀. ń ọmọ ẹ̀ máa sick gan. Ọlọ́run ló yọ ọ́ bímọ mẹ́ta. ẹ̀yin náà mọ̀. àṣé èmi ló máa ń fọ́nìṣì lé wọn gbà yẹn. ó dẹ̀ lọ́ọ̀bù ìyàwó yẹn gbà yẹn o obìnrin ló bá tiẹ̀ gbé obìnrin. gẹ́ẹ̀ kan hmm. wọ bàbá blue níjọ ṣé blue ló wọ̀ wọ́n short care báyìí wọ́n sáré tẹ̀lé ṣadé àti gbìngbé káàkiri báyìí ó pọ́n fò báyìí. ó pupa. kékeré báyìí. mi ì mọ nǹkan tó ń gbígbẹ́ yẹn wá ṣe mi ì tí understand bọ́mọ yẹn ṣe jẹ́ bọ́mọ ṣáà ìpínyẹn náà ń kúnlẹ̀ fún wọn ó kúnlẹ̀ ó ń ṣe ó ń mọ̀. ṣé àwọn nǹkan tí mo kàn mọ bàbá fún ni pé bàbá yìí gba ìyàwó lọ́wọ́ àwọn tó bá close mọ́ ìgbà tí mi ń gbọ́ pọ́n ní set up ní jẹ́ ọ́ dáa èyí lè tó wá láti àkúrẹ́ yẹn wọ́n nìyẹn wá tù wọn ni wọn bàbá ò ní gbà. ebi fúnra náà lọ́nà wá tó sí bàbá. ẹ ẹ mọ̀ pé bó ṣe wá ẹ ẹ̀yìn náà ló wo fídíò yẹn mà mhm. ó wá ọkọrin ọ̀rọ̀ ẹ̀yìn náà bó ṣe sọ̀rọ̀ ẹ̀ I want to present you this uh, gift from the God uh, from God mhm. the gift of God Bible mhm. and God will bless your uh, rain God will be, be with you kábíyèsí ẹ mọ̀ bóyá sọ̀rọ̀ yẹn pẹ̀lú ọ̀rọ̀ ìtùnú. young girl how old are you twenty five can you go? Can you go? Should bímọ be ní no Should ti marry no ṣó have fàájì years. oyin yìí náà wù náà young girl bí bàbá ṣe fall in love pẹ̀lú ẹ̀ nìyẹn. Hmm. hmm. àlè ọmọ àlè kó máa bá yí. ṣé ṣe pé nǹkan ṣe pé ó ṣàti ṣe pé ó wà òkè ló ṣe lọ àkúrẹ́ torí mo rí gbójú ẹ̀ wú ara ẹ̀ wú nínú fídíò ẹ̀ o. èmi náà rí kó gbójú ẹ̀ wú gbogbo ara ẹ̀ wú. ẹ kó máa pé kan míì ni o tá a rò pé ó sá ni o. ọ̀ àbí jọ sókè inú kò fún láti. ṣebí mo rí jọ wedding ṣọlá. ṣebí mo rí jọ wedding ṣọlá. aṣọ tó wọ̀n jọ wedding ṣọlá fitted ni ṣe bẹ́yìn náà rí. èmi náà rí. aṣọ tó wọ̀n jọ wedding ṣọlá fitted ni. máa kó ti gbá mi ò mú kàn sọ ni o. torójú ẹ̀ wú ẹnu ẹ̀ wú èmi náà rí o imú ẹ̀ wú ogbó ẹnu ẹ̀. Mhm. ká má gbèsè báyìí o <laughs> kó má dẹ̀ pé torí ó jókòó lé lọ́hùn oúnjẹ ìjẹkújẹ ó tún fi sanra. kò sí wàhálà mm. oṣù mẹ́sàn-án lóyún. ẹ bá mi kí màmá o. ẹ ṣé wájú màá wá gbọ́ màá. èmi náà máa kí wọn sílé o àwa gba blessing àgbàlagbà o. gbogbo gbogbo gbogbo àdúrà náà máa ṣe lé.